your Cinderella, oh. You be my Superman, oh. I fucking kiss you where you day. <laughs> he for my, who be for my, way. If I'm a no be like me, hey. Eh? They all àkọ́tún ètò wa ètò ìjẹ́ra tó sharp properly ìjẹ́ra tó dùn tó fluffy tẹ́wẹ́ tó bá ti gbé kalẹ̀ báyìí gbogbo àwọn orin tó yá yìí àwọn orin tó máa jẹ́ kẹ́ boogie down àwọn orin tó máa ń jẹ́ kẹ́ mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ tẹ́ ẹ bá tiẹ̀ lọ sí club you can just log on us tẹ́ ẹ bá lọ sí anywhere kan jókòó kẹ́ ṣe kí ni kẹ́ ṣe fàájì lórí ètò wa ètò yín ìjọya Yusuf Olúbùsọ́lá ni orúkọ ti tèmi ọmọ bínú Simeon tó ní wọ́n tabili ṣùsí aka funky ọmọ ẹ̀rẹ̀ tó gbásìkì tó dùn tó kí yín tó tún ṣe kí ni tó yí bóbó ẹ lè mí sẹ̀ torí pé kí ni ohun yẹn gangan ohun nìyẹn ẹ kọ́ mọ́ lẹ́kọ̀ọ́ sí torí pé kí ni a ti wà níkàlẹ̀ fún yín àwọn orin mi ti ready and guess what I got a surprise kíkọ́ ni surprise tí mo ní fún yín lónìí àwọn song request ti oh yeah song request gbogbo ẹni mo ti tó kalẹ̀ pé ok even nígbà tí mo wà nílé tí mi ò ṣètò náà ikọ̀ ń pè mí lọ́kọ̀ ọ̀jọ̀kan Bùsọ́lá our song our song mo don't worry be happy àwọn song tí wọ́n ti wà níkàlẹ̀ so tí wọ́n ti ń jù sí one on one back to back ẹ̀kọ́ máa mú sí pé okay i requested for this okay i requested for that àti bẹ̀rẹ̀ náà nìyẹn pọ́n kọ́ fẹ́ sílẹ̀kùn ètò pàràràràràrà <laughs> kíkà ló fẹ́ sí ilẹ̀kùn ètò tòní rẹ́mọ̀ hmm. rẹ́mọ̀ finest boy tó dùn tó slumpy tó ṣe kiri tó jọjọjọjọ ọmọ tuntun jòjòló ọmọ jújú jòjòló títa níṣẹ̀ṣẹ̀ bíi Melvin's Records tí wọ́n ti ń gbọ́ nípa rẹ̀ mo máa gbọ́ nípa funkified songs delicious songs nice packaging bumper bumper things ẹ máa gbọ́ nípa adúmáradán ọmọ jòjòló ọmọ jòjòló ni má gbé torí pé kí ni ó sì look very very very baby. níwájú mi torí pé kí ni gbogbo àwọn swag ẹ̀ ó ń bí ó ń bí ó ń bí ó ń bí gold ó ń bí wúrà ni kọ́kọ́ nípa dùnmẹ́bí dùnmẹ́bí gangan ni orin rema tó ti jáde yìí mi tó ti jáde àmọ́ song request tí wọ́n gbé jáde òun gangan ni dùnmẹ́bí dùnmẹ́bí dáadáa ní jàràrà dùnmẹ́bí bèbí náà ń gọ kárí bẹ̀rẹ̀ dùnmẹ́bí then ohun ẹ̀ ó yàtọ̀ ẹ̀ka lọ gbọ́ dùnmẹ́bí láti ọwọ́ rema tí a bá padà dé àwọn delicious things tó sì wà nílẹ̀ wọ́n kún fọ́fọ́ à ń bọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo rí nínú fídíò yẹn mo rí ìfẹ́ mo rí ìrẹ́pọ̀ mo rí ìfọwọ́sowọ́pọ̀ mo tún rí promise ọlọ́run elétùmarè kò ní ṣe kí ni kò ní àyè torí pé kí ni a ti rí oríṣiríṣi ìgbéyàwó ti àwọn celebrities lórí irú tí wọ́n jákulẹ̀ lọ́lọ́kan òjọ̀kan èyí yáyì èyí dùn ọlọ́run ní ṣe kí ni kò ní gbà ní ọwọ́ yín a sì ń tẹ̀síwájú húúú tẹ bá ń gbọ́ big beautiful ọmọ ní Bùsọ́lá tún ti dé tani o ṣe Larry Gaga ni àbí tẹ́ni àwọn méjèèjì yẹn ti máa sọ big beautiful ẹ ti mọ̀ pé unto them ni bọ́lá ọlọ́wà ẹ̀ mo fẹ́ pick Tẹ́ni Makanaki <laughs> don't take it personal we just wanna show you love don't take it personal lórí sun we just wanna show you love <laughs> ọlọ́wà jìgìjìgì wọn láwà jìgìjìgì àjìgìjìgì gan lórí Orísun tani mo sọ nípa Tẹ́ni Makanaki orin wo ni mo fẹ́ fún yín láti ọwọ́ ẹ̀ hmm. orin tí mo fi wọlé ni ìfọ̀mà ẹ̀ ń bí ìfọ̀mà ẹ̀ ìfọ̀mà no fit be like me dé ọ̀la ń bí dé ọ̀la torí má ti dùn jù mo máa kọ́ kọ́kọ́ in fact ẹni tó bá wo status á ti di pé hey Busola this song is really turning you on and on and on and on and on ẹ kọ́ lọ gbọ́ orin Tenny Makanaki tó pè ní Power Rangers pùṣùn pa pọ̀pọ̀pọ̀ Rangers à ń bọ̀. a sì ń tẹ̀síwájú pọ́npọ́npọ́npọ́n mo lérò pé gbádùn burning boy orin tí a pọ́n sùn kàn lórí tí mo ṣe love lọ́wọ́lọ́wọ́ my god mo máa ń love àwọn orin tí bàbá yìí náà máa ń chew all the time torí pé kí ni he is not stopping and he is not giving up ó dẹ̀ fún wa back to back to back wọ́n dẹ̀ future? every time wọ́n ṣe kí ni ni wọ́n feature ẹni tá à ń sọ̀rọ̀ nípa tágọ́lá ń sọ̀rọ̀ nípa mayor kun oh my gosh tẹ́ bá ń gbọ́ nípa you be running through my mind run yes you know you've been running through my mind about don tire i know they tire you know go tire and tẹ̀síwájú pẹ̀lú mayor kun torí pé kíni It is just everywhere in fact all lọ́ba yóò pèrè ní mayor of lagos well well well well pèrè lórúkọ tó nífẹ̀ẹ́ sí torí pé kíni ìwọ ló on rain, lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ orin tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ hmm. èmi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o i don't want to know though nǹkan tó fẹ́ sọ ni pé ó ń jà láti sọ fún arẹwà ọmọbìnrin pé kí ni gbogbo ohun tó ń gbọ́ nípa mi kò ń ṣòótọ́ because I love you gbogbo ohun tó ń gbọ́ nípa mi gbogbo tí àwọn èèyàn ń sọ nípa mi so that I won't get through to you irọ́ ni so ẹ jẹ́ kí n fún yín lyrics kan nínú orin yẹn oh oh okay mm, no be true no be true the things they talk about me no be true. That's Funky's remix. Ẹ ká tẹ̀síwájú pẹ̀lú True láti àwọn Mega Okun featuring Kiss Daniel. Kiss Daniel, madu imagine, Shake, ṣòtàn ṣó ti tó ṣe ń tẹ̀síwájú torí pé kíni nínú fídíò yẹn mo love ẹ mo love ẹ mo love ẹ Tiwa Savage was just so beautiful ọjọ́ kò Zlatan náà ṣe gba àwọn zangu things in fact so reserved video no too much dance slow music slow groovy groovy groovy groovy yes lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí hmm, wọ́n fẹ́ pick guy up because right now he's really making me go gaga this girl is going gaga lórí tani lórí ladipo <laughs> okay ladipo ladipo okay L-A-D-I-P-O-E ẹ pronounce announce there fúnra yín nínú fídíò yìí tí a I just wanna do okay all I wanna do is jaye, <laughs> jaye, <laughs> jaye. mo like orin yẹn mo mix up jaye, ee eh, Jaiye orin yẹn African touches, international touches, hip hop touches, then American touches. What else do you want from Ladi? Ladi Boy! Yes, all I wanna do is uh, uh, <laughs> jaye, jaye, jaye, jaye, jaye. Don't Jaiye, torí pé kí ni ayé pọ̀ rẹpẹtẹ to the next song so emotional i don't know mo mọ̀ wípé ọkùnrin kan a máa bá obìnrin kan wí nípa orin yìí ọkọ a máa sọ fún ìyàwó boyfriend a máa sọ fún girlfriend pé kí ni reason with me if i no get today i go get tomorrow da da da da da da he no easy for me bẹ́ẹ̀ ni gbọ́ gbọ́ràn sọ́kọ ẹlẹ́nu kò dẹ̀ gbọ́ràn sí boyfriend ẹlẹ́nu torí pé kí ni tí ò bá sílẹ̀ ni ó máa sí lọ́la definitely ó máa wà lọ́la then tó bá wà lọ́la kó má lọ miss out tó bá miss out just stay stay stay stay cool stay at home don't go out don't leave <laughs> home mo rẹ́ pé mo ti ń jájú but ó yẹ kẹ́ understand nǹkan tí mo ń sọ ẹ kọ́ lọ gbọ́ reason with me láti ọwọ́ rude rude rude boy ìkànnì náà ọmọ p square ìkànnì náà ọmọ p square àwọn bọ̀ mo mú wọn pọ̀ ní yes yes yes yes yes until the next láti ọ̀dọ̀ àwọn you know p square náà ni mr b one more night another song request tó yáyì tó dùn tó kì tó yí gbogbo give me one more night eh, jangbalada eh, do jangbalada jangbalada do jangbalada jangbalada do jangbalada gbàgbà i'm learning and i'm gonna ẹ kọ́ra josie one more night láti ọwọ́ mr p featuring nini ọlá nini àwọn kan láìkí Gucci òun kọ́ la fẹ́ gbọ́ o níní ọlá àti Mr P one more night à ń bọ̀. Give me one more night. Eh. Mo lérò pé gbádùn orin tí mo fún yẹn láti ọwọ́ Mr P orin tọkàn súnkàn ẹni yìí Young John ó wá feature Tiwa Savage ó tún feature Kiss Daniel Kiss Daniel kíkan ní orúkọ orin hello baby hello baby nínú orin ẹ máa rí Tiwa Savage ọkàn ra ń bọ inú ó ń bọ ó ń bọ ó ń bọ ó ń bọ àwọn ọ̀rọ̀ ń tabá ọ̀rọ̀ nínú fídíò yìí kíkan lọ́rọ̀ tó ń tabá ọ̀rọ̀ yẹn ká lọ gbọ́ orin hello baby à ń bọ̀. Hello, baby. How do you do? It's so my favorite ṣé o máa fẹ́ mi ṣé o máa fẹ́ mi a sì ń tẹ̀síwájú pẹ̀lú orin kan torí pé kí ni ilé ti yá ilé ti yá mo lérò pé gbádùn gbogbo tí mo ní fún yín all the way all the way you were all the way with me mo dẹ̀ gbádùn ara mi gan lórí ètò náà ni hmm. mo máa sọ ní gbogbo gbà mo ní atẹ́rẹrẹ kárí ayé ni wá àmọ́ a ò kì í ṣọlọ́n torí pé kí ni ibi gbogbo la wà sẹ́ni tí ò mọ Orísun tẹlifíṣàn kò pẹ́ni tí ò mọ ibi tí àrà tí ó ṣe kíni tí ó ti ń ṣẹlẹ̀ lórí Facebook at Orisun TV lórí Instagram at Orisun TV and when you tweeted us Orisun TV náà ni Fẹ́mi ọmọ yín at Yusuf Olúbùsọ́lá ni lórí Instagram drop your comment drop your love and lórí Facebook at Busola. Ọdúnbọ̀ lórí Instagram mò ń já wìtìwìtìwìtì níbẹ̀ nítorí pé kíni ibẹ̀ ni mo love láti wà all all all the time káwá fi ìjọyà ẹ̀ tó wà non-stopping ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ but mo máa fi ilẹ̀ sí ọwọ́ Tanigan Young Six featuring Peruzzi. Hey, ah, eh, ah, eh, eh what if what if gangan ni máa fi ilẹ̀ sí ọwọ́ ẹ̀ tí a bá padà dé lọ́sẹ̀ tó ń bọ̀ a sì máa gbá yagiyagi lórí ètò ẹ ká lọ gbádùn orin ó yá ìgànnì. bye.